àwọn tó wá sọ pé ànábì obìnrin wà kò sí òjíṣẹ́ obìnrin àwọn yẹn ni wọ́n yapa àwọn tí wọ́n sọ pé kò sí ànábì obìnrin à ń bọ̀sibọ̀ sí òjíṣẹ́ obìnrin. àwọn tí wọ́n sọ pé ànábì obìnrin wà àwọn náà gbà pé kò sí ògìsí obìnrin o wọ́n gbà bẹ́ẹ̀ o ok wọ́n ní kò sí ògìsẹ́ obìnrin wọ́n gbà bẹ́ẹ̀ o. àwọn tí wọ́n sọ pé kò sí ògìsẹ́ obìnrin nígun ọ̀dọ́ tiwọn àwọn láwọn gbà pé ànábì obìnrin wà wọn kì í kàn sí òjíṣẹ́ ni torí pé lọ́dọ̀ tiwọn ìtumọ̀ òjíṣẹ́ ó ní ẹni tọ́lọ ń rán sí àwọn èèyàn ìtumọ̀ ànábì lẹ́ni tọ́lọ ọ̀ràn sáwọn èèyàn ṣùgbọ́n tọ́lọ ń pa òun náà láṣẹ tó ga sí pé àtòhun àtàwọn aráalé rẹ̀ àṣẹ tọ́lọ wọn bá pa àwọn wọn mú lò ẹ bá fẹ́ wò wọ́n kọ́ sí i yóò wò wọ́n kọ́ sí i ṣùgbọ́n kò ní máa lọ káàkiri pé ẹ̀yin ẹ̀yin kèfèrí ẹ̀yin ọ̀ṣẹ́bọ ẹgbọ́n lọ́n gbọ́ hùn kò ní máa lọ káàkiri báwọn. nítorí pé òye táwọn ní nìyẹn gẹ́gẹ́ bí ìyàtọ̀ láàrin ànábì àti òjíṣẹ́ wọ́n wá ní ọlọ́wọ́ bọ́ ṣe arúbìnrin ń ṣẹ́ tí a máa káàkiri obìnrin tó ga sí pé yọ wà lábẹ́ ọkọ ìyá àmọ́ káàkiri sóbìn lè dá sẹ́rìn àjò ni sóbìn lè dá ṣẹgbá ni rárá kò lè sí òjíṣẹ́ tó máa jóbìnrin àmọ́ obìnrin tó máa tó tó lè jẹ́ ànábì ọ wà tó ga sí pé àṣẹ tọ́lọ́run bá ń pa yóò máa lò fún ara rẹ̀ ọmọ tó bá bí ọmọ ẹ̀ náà máa wò kọ́ṣe lórí rẹ̀ so àga sí pé right from the onset gbogbo àwọn àfáà gbà pé kò sí òjíṣẹ́ obìnrin tó ti gbọ́ àní fàyẹ̀gùn mọ́ right from the onset wọ́n ní kò sí ti ń jẹ́ òjíṣẹ́ obìnrin ok ṣe rí mistake tí wọ́n ṣe yẹn láàrin yẹn mistake tí wọ́n ṣe láàrin yẹn ó wáyé lọ́la dífẹ́ǹsì unnecessary difference tí wọ́n create tí wọ́n mú wá pé ń bẹ láàrin ànábì àti òjíṣẹ́. nínú Quran kẹ́límà pààrọ̀ yẹn ṣẹ́ ọlọ́run ló fànàbì pé ẹ̀ńtọ́ bá jànàbì. gẹ́gẹ́ bó ṣe lò fún ẹ̀ńtọ́ bá jógìṣẹ́ rẹ̀ hadith kan bẹ́ẹ̀ tí ànábì ti kọ́ sọ àbá kan pé tó bá fẹ́ sùn yóò ṣe àdúrà kan gbólóhùn kan wà ń bẹ̀ àmọ́ntùbí nàbí yíkà àlẹ́bí àrísálítà àmọ́ntù nàbí yíkà àlẹ́bí àrísálítà so mo nígbàgbọ́ nú ànábì rẹ ẹni tó rán níṣẹ́ díàfù agásí pé every prophet is a messenger àyà Quran náà wáyé lórí ẹ̀ tí n bá láǹfààní àti màá mu wá tó ga sí wípé ó ń indikéètì pé ànábì kan o ọlọ́run lo kẹ́límà àrísàlà ó lò ó fún un. so a ga sí pé it is it is unnecessary uh, uh, uh, uh, unnecessary eh? unnecessary argument ní ká sọ pé ẹnìkan jàǹdà bíi àmọ́ kì í sóògìṣẹ́ káwa máa ní kí ni yàtọ̀ bẹ̀ káwa máa ní yẹn torí pé ànábì kò ní lọ máa káàkiri ẹ̀ bọ̀tò ògìṣẹ́ òun máa káàkiri tí kì í bá ṣe mistake yẹn àwọn tó sọ pé ànábì obìnrin wà wọn ìbá ti sọ bẹ́ẹ̀ o oh, ẹ gẹ́tì tí mo ń sọ ah mo tún máa ń gbádùn àwọn àfáà gan tí máa ń ka síra wọn níwà mọ wò ó níbo lẹ́rọ̀ ti wáyé lọ́dọ̀ wọn láàrin níbo lẹ́rọ̀ ti wáyé tó o bá lè tírèsì ibi tẹ́rọ̀ ti wáyé ní tó súnmọ́ ni pé kó o bá àfáà jẹ́ko níbi tó náà bá ti jẹ́ko wá ìta fi sọ pé ìyàtọ̀ ń bẹ láàrin ànábì àti òjíṣẹ́ tíyan wà á ti wà lọ síbi pé díàfọ́ nígbà tí ò ti ní káàkiri ó lè jáde bí nígbà tí ò bá ti ní mọ káàkiri kọ́mọ jíṣẹ́ ọlọ́run káàkiri fáwọn kèfèrí ó lè jáde bí. anyway àwọn àáfàá wo ni wọ́n sọ bẹ́ẹ̀ àwọn àáfàá wo ni wọ́n sọ bẹ́ẹ̀ kó tó wá di pé àáfàá nàìjíríà náà tó wá tẹ́wọ́ gbà ó wá sínú tíà rẹ̀ wọ́n pè tí àyè ní falisafatu anubuwa falisafatu anubuwa tí Sheikh Adam alilori ilori tó kọ nínú tí àyè ni wọ́n sọ pé bàbá ti sọ pé ó ń bẹ nínú àwọn obìnrin tó jẹ́ kíni tó jẹ́ ànábì kì í ṣe bàbá wọn kọ́kọ́ wí o àwọn ọ̀gá wọn wí bẹ́ẹ̀ àwọn tó jù wọn lọ́nú mà àwọn ni wọ́n kọ́kọ́ wí ṣùgbọ́n a tá a bá ń ka tírà àwọn àáfàá àgbà tá a bá ní ọpọlọ tá a fi dọ ọ̀rọ̀ ibi tán bá ti jẹ ko kí làwa náà ṣe làwa náà jẹ ko ń bẹ̀ níyìn fáàfáà kan ti wí ṣáájú yẹn kì í tún sẹ̀rí kì í sẹ̀rí mo ti sọ fún ọ lẹ́ẹ̀kan wípé kì í ṣe gbogbo ẹ̀rí lọ́wọ́ ọ̀tọ́mátìkì ipò rí bẹ́ẹ̀ àwọn tó wá jẹ́ àgbà fà tí wọ́n kọ́kọ́ wí bẹ́ẹ̀ láyé ẹni tó gbajúmọ̀ jù nù wọn òun ni àáfàá wa kúrútùbì nínú tẹ̀síìrù kúrútùbì àáfàá wa kúrútùbì tó ṣe jamiul ahkam àáfàá tó wáyé ní ọgọ́rùn ọdún karùn ọgọ́rùn ọdún karùn ìgbà tí wàhálà yẹn bẹ̀rẹ̀ nìyẹn o ọgọ́rùn ọdún àkọ́kọ́ ẹnìkan kò gbọ́ pé ẹnìkan jẹ́ obìnrin nka gánà bí o ọgọ́rùn ọdụ kejì ìkẹta ìkẹrin ńgbà ó ní bàbá wa yìí bá ní ṣàtúnṣe Kọlọm wọn bani sì bá ní ṣàforíjì fún wọn lórí ni tira tíra tẹ̀síìrù n mistake okay kúrútùbí sọ ọ sọ ẹni tó tún sọ ibnu hazmi òun náà sọ àfàwà ibnu hazmi òun náà sọ abul hasan alẹ aṣíàrí òun náà sọ wọ́n ní ọlọ́run ké àwọn obìnrin kan pẹ̀lú nùbúwà nìkan dúnà rìsàlà ọlọ́run kẹ́ ó fi ipò ìjànàbí ó fi kí àwọn obìnrin kan kì í ṣe ipò òrìṣàlà o sotiri báwọn àwọn tí wọ́n gbà pé ànábì obìnrin gan wà wọ́n ní kò sí òjíṣẹ́ obìnrin ok so agasi pé nígbà tí wọ́n ti ní kò wulẹ̀ sí òjíṣẹ́ obìnrin àwulẹ̀ ní darawa láàmú èyí tí wọ́n ló wà yẹn láyìíriwò pèsè bẹ́ẹ̀ ni pèsè bẹ́ẹ̀ ni èyí tí wọ́n ló wà gangan láwàyíriwò. Eh, abul hasan al-ashari ó ní inna kulla man ja'ahu al-malak anillah bi amrin aw àwọn ìlànà fáwọn nàbí yòn ó ní everybody tí màláìka bá ti ọ̀dọ̀ ọlọ́run wá bá pẹ̀lú àṣẹ kan pẹ̀lú ẹ̀kọ́ kan pẹ̀lú ìkéde kan anábì ọlọ́ni wà láhàdá fàmọ́ríyàmù wà umu musa nàbí yat lórí eléyìí àjẹpé mọ́ríyàmù ìyá yìí sá ó ń rú gbogbo o mọ́ríyàmù ìyá yìí sá ọlànà bíi Musa eh, ìyá Musa náà ìyá Musa ó ní ànábì náà lòun náà nítorí pé a rí ẹ̀rí inú Quran wípé mọ̀lẹ́kà wá bá wọn and the the the the principle tí Abul Hasan àṣàrí gbé kalẹ̀ ni wípé gbogbo ẹni tí mọ̀lẹ́kà bá ti wá bá dímú o gbogbo ẹni tí màláìkà bá ti wá bá látọ̀dọ̀ ọlọ́run tó ń pa á láṣẹ nǹkan kan tàbí ń nǹkan kan fún tàbí ó fi ó fún níkéde kan ó lànàbì lónítọ̀hún o ó nítorí náà lórí píríncípù yìí o lórí kọ́ídà yìí o kọ́ídà tara tiẹ̀ ní o kọ́lọ̀ ń ṣàforíjì fún abúlé hasan alẹ́ àṣìárì o ó nítorí náà ó ní ìyàwó amáríyámà ìyá isa ó lànàbì ni ìyá Musa ọlànàbì ni kúrútùbí nínú jamiul ahkam al-Qur'an nínú ìdìkẹrin page eighty three nígbà tó ń ṣe tẹ̀síru àyà kan nínú suratu Maryam kọ́ ni ó ní wasahihu anna Maryama nabiyya ah, ó lè tó lálàáfíà tó fẹsẹ̀ rinlẹ̀ ó ní wípé Maryama o ànábìbìrin ni ànábìbìnrin ni lè ánà Allah ta'ala àwòhà ilayha bìwàsítọ́ bìwàsítọ́ tìlè malak ó ní torí pọ́lọ́wọ́n bá àlekọ́lá ó fi ìmísí ránṣẹ́ sí i nípasẹ̀ màláíkà kàmà àwòhà ìlà sáírì nàbìyìn gẹ́gẹ́ bó ṣe fi ìmísí ránṣẹ́ sí gbogbo àwọn ànábì lọ́kùn ìyókù. so tẹ́ bá ní kọ́ dákọ̀ àwọn àfáà àgbà tán ní ànábìbìnrin wa má dákọ̀ ti nàìjíríà o lẹ́gbẹ̀ẹ́ àwọn eléyìí o ó ti yọ má dákọ̀ ti nàìjíríà lẹ́gbẹ̀ẹ́ tàwọn eléyìí o àwọn àfáà àgbà tó dákọ̀ ní ibùnú hazmi kúrútùbí àti abúlé hasan alẹ́ aṣíárì tọ́ọ̀. òǹkà péréte nínú àwọn àfẹ́ẹ̀sìn àwọn tó tún sọ bẹ́ẹ̀ nínú àwọn ẹni ìṣáájú tá a bá kà wọ́n ní méníméní méjì wọn ò pé mẹ́wàá tí wọ́n sọ gbólóhùn yẹn wípé níwọ̀n ìgbà tí ọlọ́run ti rán màláyíkà sí àwọn obìnrin kan níwọ̀n ìgbà tí àwọn obìnrin kan tí wọ́n ti gba ẹ̀mí àjásípà wọn náà nàbìyàtùn nàbíyàtún ànábì lóbìnrin ni wọ́n. àwọn ọ̀gọ̀ọ̀rọ̀ more than ninety percent nínú àwọn àfáà wọ́n ní láà kò rí bẹ́ẹ̀ wọ́n ní kò rí bẹ́ẹ̀ ẹ́ kò rí bẹ́ẹ̀ ipò ànábì mọ̀tàsọ̀ tó ń bi rijal ọkùnrin nìkan lọ́lọ́run fi dá lọ́lọ́run fi sàlẹ́sà ọlọ́run ọba ò sì gbé ànábì kan dìde rí nínú àwọn obìnrin. àwọn ninety more than ninety percent àwọn àfa wọ́n ní kò sí ànábì kan tó jóbìnrin kò sí òjíṣẹ́ kan tó jóbìnrin ọlọ́run ọba ò gbé ànábì kan dìde rí kọ́ wá jóbìnrin ipò ìjànàbì àwọn ọkùnrin nìkan ló wà àti gbọ́ ti gun kìíní àti gbọ́ ti gun kejì gẹ́gẹ́ bí ẹlẹ́kọ̀ọ́ kí ló kù a béèrè kí lẹ̀ rí igun kìíní kí sì ní ẹ̀rí igun kejì ìwọ́n tí ìfẹ́ gbọ́rọ̀ àwọn àfa ò ní búyẹ̀ ọ́ gbọ́rọ̀ wọn ọ́ gbọ́ nítọ́kàn béèrè ni pé kí wá lẹ̀ rí wọn.

nínú igun méjèèjì yìí this is this is a a a technicality of debate okay technicality of debate làwọn èèyàn fi máa ń fẹ́ sá fún mi lórí ọ̀rọ̀ debate ọlọ́run pé ó yé mi níwọ̀n ọba mo á fẹ́ fi àṣírí kan hàn yín bẹ́ẹ̀ nísìn àyíbá àmọ́ tọrọ bá rí báyìí láàrin wa tẹnìkan wọ́n làwọn àfáà kan sọ wípé ànábì obìnrin wà àwọn àfáà kan sọ pé kò sànábì obìnrin ọ̀rọ̀ wá di fàǹfà ta ló yẹ kó mú ẹ̀rí wá. ẹni tó sọ pé ànábì obìnrin wà lè kọ́kọ́ mẹ́rin wá kí ni rísìn. It's very simple èmi àtẹ́jọ́ ń jiyàn mo lábọ̀ òsì nù ilé ìwọ lábọ̀ wà nù ilé èmi tí mo ní òsì nù ilé ò lé ní lọ́mú tí wá this is logic sotiye logic nìyẹn àwọn méjèèjì yẹn gan argue èmi lọ́mọ òsì nù ilé ìwọ lọ́mọ bẹ́ẹ̀ nù ilé ò lè wá ní èmi tí mo lọ́mọ òsì nù ilé kí n ọmọ tí mo ní òsì wá ìwọ tó sọpọ́ mọ́ wà nù ilé ìwọ ni number one. tó produce ọmọ tó ti inú dìbẹ́tì lọ́pọ̀ gbà sábà mọ ta ló yẹ kọ́kọ́ sọ̀rọ̀ ẹ ànábì Musa aleyhisselam ọlọ́run fún un ní ó fún un ní technicality of debate nígbà tó pàdé àwọn òpinna fíráwó náà àwọn òpinna fíráwó náà wọ́n taari ẹ̀ sí ìwọ ni. àbáwọ̀ alákọ̀ọ́ ju ọ̀pá àti wálẹ̀ <laughs> ànábì Musa ní ṣe bẹ́yìn lẹ fẹ́ mú tí ò sí wá ntẹ́ ẹ̀jẹ̀ lẹ fẹ́ pera yín ẹ kọ́kọ́ ṣó páwà yín náà ẹ dẹ̀mọ́ fún wa náà kárì èmi lẹ́ ẹ̀já mọ̀ gangan kókùrọ̀ ni yín ẹ sì lẹ́ ń bẹ ó yá ẹ display ignorance yín kárì wọ́n sì ju ignorance wọn lẹ̀ ẹ̀hẹ́n àti rí glorasi yín òkè ọ̀yá o gbà o. sọ ọgbọ yé so ọgbọ ẹ́ pé ẹ bẹ́ẹ̀ ni pé ìwọ tó péré lọ́ba tó péré ọlọ́run ẹ ìwọ ni ẹ òkè àti Ibrahim nù ànábì Ibrahim nù tọ́ba lọ́lọ́run. ọya ẹ̀rọ lọ́hùn ọ̀dà ní níbi títí ń wọ̀. so ẹni tó bá ń kílèmù nǹkan tí yóò sí láàkọ́ béèrè ẹ̀rí lọ́wọ́ rẹ̀ lọ́jíìkì yẹn nìyẹn ẹni tó ń kílèmù nǹkan tí yóò sí òun béèrè ẹ̀rí lọ́wọ́ o ẹ̀yin tẹ́ ẹ ní wọ́n ní ká lọ wọnú suratul Qasas Quran twenty eight aya keje nígbà tá a débẹ̀ kí bá ń bẹ̀ ohun tá a bá ń bẹ̀rẹ̀ o wa awhayna ila ummi Musa ani aridi'i fa idha kifti alayhi fa alikihi fil yammi wala takhafi wala hazani inna raduhu ilayki wájà ìlúhu minale murisali tuta bá ń àwa fi ìmísí ránṣẹ́ sí ya Musa a fi ìmísí ránṣẹ́ sí kí ni ìmísí náà a ní àrídìrín yìí pé máa fún ọmọ rẹ lọ́yàn hadha amru min Allah àṣẹ nìyẹn látọ̀dọ̀ Allah ìyá Musa fún ọmọ ẹ lọ́yàn máa fún lọ́yàn lọ fáìlà kíftì àléhì tẹ́rù bá wa ń bọ̀ lórí ọmọ náà pé fíráànà ó pa á fáàlì kí ìfìlíyàmì lọ gbẹ̀gù sínú odò wàlá tàkọ́ọ̀fì má pàyà wàlá tàhazánì má bànújẹ́ iná rọ̀ọ́dúhù ilẹ̀ ìkì dájúdájú àwa á padà sọ́dọ̀ rẹ̀ wàjá ìlú hù mínálì mùrùsẹ̀lìn a sì ṣe é ní ara àwọn òjíṣẹ́ ọlọ́run wọ́n ní nítorí náà wọ́n ní gbólóhùn tọ́lọ́ ń sọ pé àwòháyiná ìlà umi musa àwa fìmí sí ránṣẹ́ sí ya musa ọlọ́run bò ní fìmí sí ránṣẹ́ bẹ́ẹ̀ sí ẹnìkan àfikún gánàbí ẹ̀rí wọn nu o ṣe pé àkàbọ̀ tábẹ̀ bíi pé wàhánà mọ́ríyámà nàbí yá àkàbọ̀tà ń bẹ̀ o àgásí pé kò sí gbólóhùn tó mọ̀ọ́mọ̀ pé mọ́ríyámù ní ànábì ọlọ́run nínú àyà yìí ṣùgbọ́n tí wọ́n ń pè àkíyèsí wa sí òun ni gbólóhùn àwòháíná ìlà ummi musa a fi ìmí sí ránṣẹ́ sí ìyá musa. àwọn àfáà tó sọ pé kò sànàbí ọlọ́run tó jẹ́ obìnrin àwọn àfa àtọ́ sọ pé kò sáà nàbí ọlọ́run tó jẹ́ obìnrin wọn bá ní à sẹ́ẹ̀rì yín náà nu Allahu Akbar látẹ̀dúlù alánùbú wá ti Ummi Musa áyà yìí ò tọ́ka sí pé ànábì ọlọ́run ni ìyá Musa fàlẹ́yìísà kúlù mọ́ni áhàlọ́hù mọ́ni áhàlọ́hù ilé ìṣe án yẹ̀kúnù nàbí yan kì í ṣe gbogbo ẹni tọ́lọ́run bá fún ní mí sí ní máa jà nàbí fàlìwáyù fìlúgà wáàyí nínú language ok wúwá àlì ìlàmù àṣẹrí àlìkọ́fì ó ní ìkéde kánmọ́nkíá ní bòńkẹ́lẹ́ ìkéde kánmọ́nkíá ní bòńkẹ́lẹ́ ìlàmù ìfi nǹkan mọ́ ni ìfihàn àṣẹrí tó fast ó fast ju bá a ṣe máa ń sẹ́ǹdì kan lórí fóònù lọ alikọ́fì ọwọ́ secret ọjẹ́ bòńkẹ́lẹ́ tẹ́lẹ̀ mi ò ní rí ìgbà tọ́lọ́ bá ń transfer mẹ́sẹ̀gì yẹn sẹ́ni yẹn ẹlòmí ò ní rí information tí ó sì gbà láàrin ìsẹ́kọ́ndù tẹ́ bá ní kẹ́kọ́nù tákàndá ó lè jẹ ewé ojú tákàndá tí ò níye ìtumọ̀ àkọ́kọ́ nìyẹn fún wáhàyí wàyú tún lákùlì wáhàyù tẹ́ máa wá lo wáhàyù tí wọ́n lò jẹ́nẹ́rálì sẹ́mi pé nínú èdè a máa ń lo èdè fún irúwó ògiri wa èdè kan a máa ń lò fún irúwó ògiri wa èdè tá a lò fún irúwó ògiri wa yìí a tún wá lè mọ̀ọ́mọ̀ dá a lò fún àwọn specialist bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ so tí wọ́n bá lo wáhà yìí fún àwọn spẹ́ṣíálìsì ìtumọ̀ ẹ̀ ní ìlàmú àfẹ̀rí alikọ́fì ìfihàn tó yára tó pamọ́ ṣùgbọ́n tá a bá wà lò jẹ́nẹ́rálì àlewáhàyú yóò alali ilehami alifitiri lili insan ó ń túmọ̀ sí ìgbọ́nmọ̀. ìgbọ́nmà tó jẹ́ àdámọ́ ọmọnìyàn ìgbọ́nmà tó jẹ́ àdámọ́ tọ́lọ́ndámọ́ ọmọnìyàn ẹ̀yẹn wo ìmọ̀ tẹkinọ́lọ́jì wáhàyí ni ok wáhàyí ni tẹkinọ́lọ́jì ṣùgbọ́n irú wáhàyí wo wáhàyí tó jẹ́ inspiration. tọ́lọ́ ń le tọ́lọ́ ń le fún any person any person ìbáà jẹ́ kèfèrí ìbáà jẹ́ mùsùlùmí ìgbọ́n mà òye àtinúwá tọ́lọ́wọ́ fún ọ tó sì fi yanjú ọ̀rọ̀ tó gbé kíní kan wá sí máìdì mi ó sì sọ ọ̀rọ̀ náà yóò sì yanjú pọ́blẹ́mù ọkàn jókòó kan wò pé ah ó yẹ kí kíní kan wà ṣe pé tàbá mu lọ́wọ́ báyìí mo lè máa bọ́ sọ̀rọ̀ ńbẹ́ wáyù mi nà lọ kọja ni ìyẹn kọjá ordinary àǹjẹ̀kọ àǹjàkàrà wáyì ni. bẹ́ẹ̀ ni wáyì ni ẹ eléyìí ẹgùn ewé eléyìí ẹ eléyìí tó lérò pé ó jẹ́ ordinary ni ìbàjẹ́ ordinary kí ni òjé wò ó mọ̀ ó ṣe mọ ewé ó ṣe mọ àgbo lọ́dọ̀ ara rẹ tó fi ń bèrè lọ́wọ́ mi ó ṣe mọ àgbo lọ́dọ̀ ara rẹ tó bá general bá ní it's not general to that extent ọlọ́run mọ̀ọ́mọ̀ fi sínú ọkàn àwọn ẹ̀dá kan ni àwọn ẹ̀dá yẹn wọn ì bá jẹ́ mùsùlùmí wọn ì bá jẹ́ kò kò nítumọ̀. wáàyí náà ni ọgbọ́n tó ju ọgbọ́n lọ òye tó ju òye lọ wọ́n ń pè ní wáàyí tọ́lọ́mọ fún tó bá fẹ́ nínú àwọn ẹ̀dá rẹ̀ ìyẹn ò wá sọ ọ́ di kan kí ni pé àwọn òyìnbó ṣe fóònù fún wa kí ló sọ wọ́n di ọlọ́run kí ló sọ wọ́n di kí ló sọ wọ́n di kan ẹ̀hún òyìnbó ṣe pílẹ́ẹ̀nì kí ló sọ wọ́n di kò sọ wọ́n di nǹkan kan ṣùgbọ́n a respect a respect wisdom yẹn kọ́ ọ máa fò ìwọ náà gbìyànjú kó o dáfò pọ̀ bàdé jábọ́ gbìyànjú kó o dáfò so a respect wisdom yẹn pé ah ẹ gbọ́ nǹkan ju nǹkan lọ kí nǹkan lè máa fò ní òfurufú kó gbéra ń bì kan kó sì lọ ládìíbò míì wáàyí ni ìyẹn ti kúrò ní ordinary ọgbọ́n ọgbọ́n tó ju ọgbọ́n lọ ni ìmọ̀ tó ju ìmọ̀ lọ ni òye tó ju òye lọ ni tọ́lọ́ máa fún àwọn ẹ̀dá rẹ̀ irú ọgbọ́n yẹn irú òye yẹn ni àyà yìí ń tọ́ka sí ìyá Musa ò máa fún ọmọ ẹ lọ́yàn ntọ́lọ̀ ń sọ fún un ó ju òye ẹ lọ torí òun mọ̀ pé òun ò gbọ́dọ̀ fún lọ́yàn ọmọ ẹ bá ti bímọ lásìkò náà tọ́ba ìfun lọ́yàn pẹ̀rẹ́ ó dákún ọ̀ràn rẹ̀ ni lásìkò tí fíranà ní kò ọmọ bímọ olórí láyàwó bímọ o tún wá ń fún lọ́yàn à bàbá kírímínà ní ọlọ́dọ̀ fíráwó náà yọ ọkọ ọmọ yọ pàyà rẹ̀ ni ọlọ́run wá fún ní ọgbọ́n tó jù yẹn lọ ìwọ fún lọ́yàn tó ń wò kó lè mọ̀ pé ọgbọ́n tó ju ọgbọ́n lọ ni ọlọ́run tó wá ní òkè yìí tẹ́rù bá wá ń tún bọ̀ lọ gbẹ̀jù odò ṣé ọgbọ́n yẹn ò jọgbọ́n lọ. bẹ́ẹ̀ nìkan bá sọ fún ọ pé kó o gbé ọmọ rẹ lọ jù sí odò sápátì àbí odò àṣejì rẹ kí ló sọ pé ó ń tọ̀hún ọ̀dọ̀ oríyọmí lọ́kọ̀ọ́dá sí ẹgbàá o ọlọ́run sì máa yọ ọyàn orí ẹ̀ yọ ọyàn ó ní gbọ́mọ mi jù sínú odò ní o ó sì mọ̀ wípé ìtọ́lọ ń sọ fún yẹn òye tó ju òye lọ ni ọgbọ́n tó ju ọgbọ́n lọ ni wọ́n nítorí náà wọ́n ní èròǹgbà ọlọ́run lórí ẹ̀ nìyẹn kì ṣe pé láti sọ di ànábì fọmọ ọlọ́run ó sì á sọ ọ́ dànábì ah! ṣé gbogbo obìnrin kan ní máa fọmọ ọlọ́run ni fọmọ lọ́yàn yóò sì aṣọ ọ́ dànábì wọ́n ní ká lè wá mọ̀ bẹ́ẹ̀ wípé tọ́lọ̀ ń bá lo gbólóhùn àwòháyí náà tó lo kẹ́límọ̀ wáyù fún àwọn èèyàn kan tí wọ́n sì sànàbí ọlọ́run ok wọ́n ní kìí ṣe ya Musa nìkan lọ́lọ́run ṣe bẹ́ẹ̀ fún àwọn tí wọ́n ní kò sànàbí obìnrin ni wọ́n ń sọ̀rọ̀ lọ́wọ́ o wọ́n ní tá a bá lọ wọnú Suratul Maida. Quran five ayah one one one.